ní nǹkan tí máa ṣe fún ẹ wàláì ò ní níyì mọ́ ń gbòòrò ayé wọn sọ fún ẹni Saheed ò bá má ti wá fún mi Saheed kò sọ́wọ́ kankan lára ẹ mi mọ́ mi one one one naira ọ̀fọ̀wọ̀ Saheed kò lè sí lára ẹ mọ́ àfi tó bá bọ́ta tó disclaim petition yìí àfi tó bá bọ́ta tó sọ nǹkan tó mọ̀ nípa petition I'm telling you authoritatively now Many people that you see that are backing down in this justice for Mohbad, as in àwọn top top people tó that dá sí the wa, one. They told them to step down. Yes, even Berekete, I'm telling you with my full chest today. So leri, I'm telling you for free now. Wọ́n dúró be Berekete ni. Yes. Wọ́n song with Berekete a Ṣé Sherry. now ibi tẹ́ ti máa mọ̀ pé ikú Mohbad kò kìí ṣe lásán ṣe ń gbọ́ mi Karimo said and I quote Karimo said and I quote Karimo ní tí ìyá Mohbad bá bọ́ síta tó bá sọ̀rọ̀ ó láyé ohun mi máa bàjẹ́ kí ni ìyá Mohbad mọ̀ nípa ikú Mohbad kí ni ìyá Mohbad mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Wùnmí àti Mohbad báwo kí nìyá Mohbad mọ̀ nípa nǹkan tó pa Mohbad Karimo keep saying it ipe tí tí òun bá tí ìyá Mohbad bá bọ́ta sọ̀rọ̀ ayé am máa bàjẹ́ Wùmí náà bọ́ta ó ní bàbá Mohbad tí ó sọ̀rọ̀ tí ó attack Elégùṣì tí ó tí ó parọ́ mọ́ bàbá Mohbad yẹn ni wọn sáré lọ arrest they want to intimidate him. They want to put him in total silence. But unfortunately, Baba mobile ò lè dákẹ́ for him. Elegushi, until you tell us what your name was doing on that petition. Ìgbà yẹn la Am I communicating? Now, kí mo fe fire, Mo fe fi nǹkan kan wọ̀nyí. Ibi tí Nàìjíríà ò ti lè ṣe oríire láyé wọn mọ́. Wọ́n wá gbé àwọn arífá lọ sí. detain àwọn arífá. ṣé rántí pé mo máa sọ fún yín pé àwọn arífá máa jáde àwọn veron máa jáde ṣé rántí wọ́n ti sign wọ́n ti fún wọn ní bail wọ́n ti fún wọn ní wọ́n dẹ̀ ti meet bill condition ọwọ́ mama, ọmọ ọ̀gá títí dijọ́ trial wọn ẹ̀gẹ́ get ẹ̀gẹ́ ti ẹ̀gẹ́ ti techniques tán ló bẹ́ẹ̀ wọ́n ní jọ́ọ̀jì ń bọ̀ jọ́ọ̀jì ló kó sign wọ́n lọ ṣe investigation gbogbo nǹkan tó fi tán gbé sílẹ̀ wọ́n wá mọ̀mọ́ ìdílé wọn títí dijọ́ trial náà mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí gbogbo yín lè má rí mo fẹ́ fi wọ̀nyí tó bá jẹ́ pé bó ṣe kàrámọ̀ ìjọ trial wọn àrífàì náà kàrámọ̀ ikú Mohbad ni àmàtìlẹ́yìn tó pa Mohbad ìtorí pé àwọn ọmọ ọlọ́mọ tó ń sọ̀rọ̀ tiwọn wọ́n wá gbé wọn lọ sí court wọ́n wá lọ gbé TVC wọ́n máa sọ pé TVC ti gbàbọ̀dè èmi máa yìí fún ọ ní benefit of doubt ṣe rí ìtọ́ ṣe ní last week fáwọn arífà yẹn ibẹ̀ ni mo ti mọ̀ pé òkú Mohbad ọ̀run Elégùṣì ló wà àti whoever person tó wà lọ́rùn wọn ẹ jẹ́ kí n fi wọ̀nyí. now tó bá jẹ́ pé wọ́n ṣe kàrámọ́ ikú Mohbad wọ́n ṣe kàrámọ́ nǹkan tán ṣe àwọn arífà lọ sí court ṣó ti eyín níjọ́ last week wọ́n tún gbé sórí TVC odindi ọmọ kú ẹ gbé sí TVC ẹ jẹ́ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ sọ investigation kankan ṣùgbọ́n ẹ sọ pé wọ́n dìfẹ́ mọ ọba ọba tó yẹ pé ó rìn bí ìdọ̀tí ọba yẹ pé òun ẹ wa bere, lọ́wọ́ ẹ pé ṣóun nìkan lọ́ba ni ọba onírú wà ń bẹ̀ wọn máa dìfẹ́ mọ̀ ẹ́ àkámọ̀ wà ń bẹ̀ wọn dìfẹ́ mọ̀ ẹ́ ọba oníbàárà of bàrà èyí tó máa wọ ṣéènì ó am bẹ́ẹ̀ wọ́n di fèmọ̀ why Elegushi what is Elegushi's name doing on that petition up till today nobody is coming out to tell us what his name was doing on that petition I got to go and um, I'm an Ipadiayo. Please don't be scared. And I don't want anybody calling me, please. I'm sorry. ẹ fi gbogbo ìtókù sílẹ̀ àpàdé ni ní màá máa bá yín sọ̀rọ̀ internet by Monday lágbára Ọlọ́run ìrọ̀lẹ́ ni máa Nigeria Nàìjíríà ṣe ti gbọ́ ìrọ̀lẹ́ ni máa dé sí Nàìjíríà ṣe ń mm. now kí mo fẹ́ fàyọ àwọn arífá ṣe ń gbọ́ mi. ṣé ọkọ tí mo sọ yẹ yín <laughs> gbogbo wọn ní don't go please ẹ máa fún mi ten thousand pounds nìyẹn o owó tíkẹ́ẹ̀tì mi ẹ máa fún mi padà àtowó shopping tí mo ṣe tẹ́ ẹ bá fẹ́ yẹ kí n lọ sí nàìjíríà ẹ máa dáwó tíkẹ́ẹ̀tì mi padà fún mi tẹ́ ẹ bá ti fẹ́ yẹ kí n lọ sí nàìjíríà ten thousand pounds ni mo ra tíkẹ́ẹ̀tì mo ra business class mo dẹ̀ ṣe shopping gba ten thousand lọ́wọ́ yín ṣe ti gbọ́ tẹ́ bá ti sọ pé máa fún mi mi ní lọ mi ní lọ mo promise yín ó ní we donate <laughs> ẹ má wọrí now Sherry, <laughs> rí èèyàn kan ní I pray you will not see your ticket <laughs> I love you all trust me we are gonna be fine trust me I love you all ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù. ṣe ń gbọ́ let's go on ṣe ń gbọ́ gbogbo ọlá i know you can give me Eh, ṣaláwìn ẹ Eh, ń bọ̀. cry of two men accused of defaming the monarch of Ikati Elegushi, Saeed Elegushi. The hearing held before Justice Abimbola Aoboro at the Federal High Court of Ikoi. Senior correspondent Adi. Facebook, wow, uh, Facebook today. Okay. Mm Talking illegal publication and defamation of Oba Saheed Eleguchi's character, which the both pleaded not guilty to. The offences are punishable under Section 24 of the Cyber Crimes Act 2015 and Section. ẹ gbogbo àwọn olórí burúkú gbogbo àwọn ṣífù ìkàtẹ tó tẹ̀lé àwọn olóṣì kò ní dá gbogbo ẹ̀yin ṣífù yẹn orí adé ò ní gbé yín ẹ̀yin olórí burúkú ẹ̀yin sọ ẹ̀yin ń pe èmi lọ́mọ ìrankíran èmi lẹ́ ń pè lọ́mọ ìrankíran ẹni ọmọ ìrankíran kan kò lè máa sọ̀rọ̀ sí ọba yín bẹ́ẹ̀ yẹn ẹ̀ ní ṣe oríire gbogbo ẹ̀yin ṣì fùkàtẹ̀ ikú máa pa yín àbí gbẹ̀yìn yín èyí tó ń dùn mí tó ń dùn mọ́ yín jù àwọn ọmọ yín ó máa fò sọ́lé ó máa kú gbogbo ẹ̀yin ṣì fùkàtẹ̀ yẹn ẹ bá rí i wọn lórúkọ oda ó dàbí nursery rhymes lẹ́nu wọn ni wọ́n sọ débi pé ní ṣé bàbá Mohbad ń dó mi ni <laughs> wọ́n ní ṣé bàbá Mohbad ń fẹ́ mi ni <laughs> BJ ẹnìkan ṣoṣo tí gbogbo ayé pè pípù obìnrin kan ṣoṣo tó mi gbogbo ìkàtẹ̀ ba ba ba ẹ jẹ́ ká sections 374 and 375 of the criminal code of the Federation of Nigeria 2024. The two TikTokers were said to have committed the offence between December 2023 and March 2024. According to the prosecuting counsel, the two used their social media platforms. TikTok, Facebook, and WhatsApp to publish the alleged offensive contents. At the last hearing, Justice Awomoro adjourned to June 4 and 5 for the police to open its case, but due to the organized labor strike, the case couldn't proceed on Tuesday. On Wednesday, the prosecution's testified in the trial. The first um, defendant. Ẹ bá wa bí ẹ bá wa bí àwọn àwọn olórí burúkú ṣífù tí ò níṣẹ́ yìí àwọn tí mo ti sọ pé tí n bá rí wọn ẹgbà ni màá fi já gbogbo lẹ̀kẹ̀ ẹsẹ̀ wọn ẹ bá wa bí àwọn olórí burúkú ṣífù yìí ìgbà tó competition fẹlẹ́gùsì ọba wọn ẹjọ́ ti kú ni àbíbo lọ́wọ́ ń gbà yẹn ìgbà tó competition fẹlẹ́gùsì yìí pé Mohbad sọ pé ẹ gbà mí lọ́wọ́ Elégùṣì ó fẹ́ pa mí o ibo lọ́wọ́ àgbà yẹn àwọn olórí burúkú tó kẹsẹ̀ lẹ́sẹ̀ ìgbà tó ò níṣẹ́ ìṣàkọ́lẹ̀ ló ń dúró de tó o bá tí ìgbé ìṣàkọ́lẹ̀ wá ṣàfihàn lè jẹun àtọ̀tún ọba àtòsí ọba àtẹ̀yìn ọba wọn ò lè jẹun ẹjọ́ kí làwọn pípù ìṣesẹ́ tó fi di tún gbé wọn sórí national tv ẹ àwọn bàbá èèyàn kan làwọn eléyìí o tẹ wá dagbádé olórí burúkú bolẹ̀ tèmi gan bá mú yín ẹni tèmi máa wá sẹkọọ ẹ mọ nǹkan tèmi gan mú bọ̀ ni gbogbo ẹ̀yin ṣífù ìkàtẹ àlẹ́gbá ni ma fi jálẹ̀ kẹsẹ̀ yín ti bá rí yín àìmọṣẹ́ kọ́ ọmọ ogun ló jẹ́ kó torí bomi gbóná àìmọṣẹ́ kọ́ yín gbogbo ìlẹ̀kẹ̀ oyè ìlẹ̀kẹ̀ ìyàwó yín tẹ̀wọ̀ yẹn tẹ́ sọ pé ìwọ ìlẹ̀kẹ̀ oyè ẹgbà ni máa fi já ti bá rí yín ẹ̀yin jobless set of ìkàtẹ́ṣìf torí tẹ bá níṣẹ́ ni Oni ní tó ti ẹ̀rọ ẹ̀ disgraceful father wọ́n ní tó bá ń ràn níṣẹ́ ẹ̀rọ àfitọ́mọ jẹ tẹ́lẹ̀gùsì ọmọ ọnú yín tiẹ̀ ní kẹ́ lọ sí kóòtù ìwọ ẹ gbọ́dọ̀ sọ pé dùnmù yín ẹ gbọ́dọ̀ sọ pé gbẹ̀ngbọ̀n yín ẹ lè lọ ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ wo bẹ ṣe kún ẹ wo bẹ ṣe ẹ wo bẹ ṣe kún kóòtù olórí burúkú yín wọ́n dẹ̀ sọ pé ọba yín rán wọn kọ́ lọ pààyàn ẹ lọ kóòtù ẹ ní ṣe oríire àwọn bàbá àwọn èèyàn kan dẹ̀ ni nǹkan nǹkan ohun rere kò tí Sódòmù àti Gòmórà náà jáde ohun rere kò lè ti kàtẹ́ jáde bíi kọ́ gbọ́mọ àlè wò kọ́ pa àyàn nítorí ọmọ àlè tọ́bí síta bíi pé kọ́ dọ́ àwọn ìyàwó níyàwó pa adónipamawobẹ̀ elégùsì adónipamawobẹ̀ bíi kọ́ ohun gẹ́gẹ́ kan ò lè ti kàtẹ́jáde torí tó bá ma ti kàtẹ́jáde ni ẹ ní kó ẹsẹ̀ lẹ́sẹ̀ kẹ̀dá agbádá agbádá pure white lọ́pọ̀ agbádá agbádá tí wọ́n ti di cream kẹ kó agbádá olórí burúkú tó ti kó bóbolẹ̀ kẹwàá dẹ̀ lọ sí kóòtù ẹ wo bó ṣe rí. Honey, show me your sheaves. I will tell I will tell you the, I will tell you the kind of king you will provide. Ẹ fi I want kàtẹ́wọ̀n for màá sọrú ọba tó máa dé ọba aládé to my wà lórí yín, Money yín Said. ú. Kazeem, mo Baby Kazeem. Saheed, ẹlẹ́kẹ̀ pọ̀pọ̀. Bá mi sọ fáwọn ẹ̀mẹ̀wá ẹ̀kọ́ dáná dè mí, má fògùn sí o. Má fògùn nǹkan tí bá jẹ màá yà lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó máa gbà mí lálejò Saheed tó o bá pàdé mi ní airport èmi àwa bẹ́ẹ̀ kàtẹ́ alábàjọ abájọ mú kọ́lẹ̀ orí ẹ̀ bùrú èmi ló ń dẹ́rùbà orí ẹ̀ ti orí ẹ̀ ti yí Saheed Elegushi mo fẹ́ bẹ́ẹ̀ dínkù owó ẹ̀ ni ṣọba pé báwa gbé mi lọ kóòtù bí owó yẹn á pọ̀ èmi máa wálé ni ó jẹ mí lówó kó yá sọ gbogbo owó mi o torí mo fẹ́ sèvù mo fẹ́ sèvù ẹ lówó tó fẹ́ yẹn ni olórí burúkú dáńkó ara wa ní pampa ó máa tiẹ̀ lọ pátí mọ̀ àti káàsì ẹ̀ máa wò lọ́bìnrin máa gbá ọkọ ẹ Kazim. ní nǹkan tí máa ṣe fún ẹ hmm, ní nǹkan tí máa ṣe fún ẹ wàláì ò ní ní ìmọ̀ ń gbòòrò ayé wọn sọ fún Said, obama ti wa fún mi Said, obama ti wa fún mi mi ti wá rí bàbá ẹni tó máa gbà ẹ́ lọ́wọ́ mi bàbá Mohbad kan ló gbéṣẹ́ fún mi bàbá bàbá Mohbad ba dẹ̀ tó bẹ́ẹ̀ báwo tẹ̀lé ṣe fẹ́ bá mi sọ màá kásì àwọn ọgọmọ ẹni Saheed màá díràgì ẹ débi pésẹ ò ní ní ìláwùjọ mọ́ ojú ẹ̀tẹ́ lọ́mọ máa fi ìwẹ̀ tó bá ṣe rìn lẹ́yìn kó bọ́ta kó disclaim petition yẹn Saheed lẹ́yìn kó bọ́ta kó disclaim petition yẹn sẹ́ màá díràgì ẹ débi pésẹ wà á máa rìn wọn wọn ò ní rà ní wọn náírà ṣọba pé wọn pọ ilé tẹ́lẹ̀ bílẹ̀ yóò jọkọ ẹni kó jáde ẹni Saheed fine gan ó fine gan ó fine gan wọn máa wọ ẹ sí pésẹ. kò wá sí bó ṣe lè arrest èèyàn tó kò sí bó ṣe lè lock up tó Saheed tó bá ṣe ń wọ patí báyìí hmm. Hmm. ẹkùn ọkọ ẹkùn aléhùn mi bàbá Ali Ahmed ojú táwọn kan máa fi wẹ tó máa fi kú nìyẹn mi mọ nǹkan tó lè fi wẹ mọ Saheed mi mọ nǹkan tó lè fi wẹ mọ and the guilt is all over you ìwọ gan mọ̀ fúnra rẹ you are not free again. àbí wọ́n kọ́ you are not I, I, can't, I can't see the confidence in you again wàláì saheed o mẹ́ni tó ń bá fà o mẹ́ni tó ń bá fà saheed wàá ètí ara ẹ wàá ètí ọjọ́ tán bí ẹ sáyé àfi ma bá mọ nǹkan tó pa mohbad màá màá sọ ẹ lẹ́nu débi pé saheed màá sọ ẹ walk majestically láàrin èkó o because the guilt is all over you conscience you have something you are hiding for the public you will forever carry that burden Said. because o mọ̀ pé o o dẹ̀ tún mú ọmọ yẹn ẹ pa ẹ tún tó bá jẹ́ pé ìyá aláya ẹbí ẹ̀dá ni ìyá ọba ò bá ti bàbá mọ́lé ò bá tì wọ́n mọ́lé ọba tó ṣerú ẹ̀ ń jọ sí ó wàjà lẹ́sẹ̀kẹsẹ̀ ni olórí burúkú àwọn máa ń enjoy flesh to flesh ṣe báwọn ìyàwó ilé ẹ̀ ló máa bá ṣe flesh to flesh ó lọ gbé àṣànà ó lọ gbé transformer lẹ́kì ó máa ṣe flesh to flesh ó tún mẹ́pọ́ máa dánmọ́ ni orí ẹ̀ burú. àbólórí burúkú leléyìí ni royal queen ni god Ambu. ń ojoojúmọ́ god bless the queen ojoojúmọ́ là ń bú king mi ìrìlù tọ́ọ̀tí tọ́ọ̀tí ń di fẹ́ẹ̀mù tọ́ọ̀tí ń bú olórí wọn kàbáwá sọ wa ìwọ ọba political ọba who is who is saheed tó lè sọ̀rọ̀ sí àbáwọn kan ló tọrọ pẹ̀fúmù lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ pásítọ̀ tóbi ẹ̀yin bẹ́gí bẹ́gí ẹ̀yin just call my name I will be there saheed kò sọ́wọ́ kankan lára ẹ̀ mọ́ mi mọ́ mi one one one naira ọ̀fọ̀wọ̀ Saheed kò lè sí lára ẹ̀ mọ́ àfi tó bá bọ́ta tó disclaim petition yìí àfi tó bá bọ́ta tó sọ nǹkan tó mọ̀ nípa petition tó o bá ti ṣe bẹ́ẹ̀ Saheed wàláì o ò lọ́wọ́ lára mọ́ o ṣọlá wọn lórí burúkú àwọn àwọn ìjòyè ẹyẹ tó rìn kiri yẹn àwọn nìkan ló ń ọdẹ ń ẹ lẹ́yìn wo mo mọ̀ kán nu wọn ó ń sọ̀rọ̀ ẹ lẹ́yìn wọ́n ń bú ẹ lẹ́yìn ó ló ṣe ẹ̀ ó lọ dóbò tán ó káwọn sí wàhálà wọn wá ń dagbada kiri wọn ń dagbada bọ́ọ̀ bá tí ìgbé ṣàkọ́lẹ̀ wà wọn ò lè jẹun bọ́ọ̀ bá tí ìgbé ṣàkọ́lẹ̀ wà wọn ò lè jẹun now mo fẹ́ mú nǹkan kan jáde fún yín kí n tó máa lọ mo observe nǹkan kan ṣé mo result táwọn ọlọ́pàá gbé jáde lánàá yẹn a tún ti mú wọn they have been casted ẹ lọ wo gbogbo result yẹn pátá ẹ lọ wo gbogbo nǹkan tó kọ sí result yẹn pátá ṣẹlẹ pé kò sí orúkọ ẹni tó kọ nǹkan yẹn bẹ wọ́n ní lecturer in lasu lasu kinní kan ẹ lọ wo yẹn láti òkè délẹ̀ wọn ò orúkọ ṣẹlẹ pé tí bá kọ nǹkan sìn màá ní signed bj signed ọba kẹtàn signed èyí judy ṣé yóò lè gbé lẹ́tà sí odindi ayé kọ́má sign àmẹ́ tó kọ́ ṣé Wùmí ló kọ́ ni ṣé Saheed ló kọ́ ni ṣé bàbá Mohbad ló kọ́ ni ṣé Tinubu ló kọ́ ni ṣé Sanwó-Olú ló kọ́ ni ọmọ akọ ẹni tó kọ́ fún wa ṣé gbogbo yín nọ́tìsì ṣá wọn ò kọ orúkọ ẹni tó kọ kinní yẹn wọn ò kọ orúkọ sí kò sí orúkọ kankan lórí nǹkan tó gbé síta yẹn I know many people did not notice it kò sí cable newspaper thank you cable ò kọ pàtó wọn ẹ lọ́wọ́ gbogbo délẹ̀ that means that update is fake what they put out to many Nigerians there is fake fake from the pit of hell ẹ lọ took in yẹn wò wọn kó orúkọ èèyàn kankan sí wọn mọ̀ pé táwọn bá kó orúkọ drag wọn my mọ̀ pé rọ́ọ̀nì nǹkan tó gbé síta wọn kó orúkọ kankan sí ìyẹn lè fẹ́ ká máa nǹkan tó gbé síta yẹn lè fẹ́ ká máa tẹ̀lé táàrí orúkọ ẹ̀ tá máa pè ipe dádì wa ń kọ́ o ẹjọ́ bá wa ṣàlàyé kínní wọn ò kórúkọ kọ̀ọ̀kan sí please disregard that nonsense they put out ṣẹlẹ̀ pé ninety nine percent of those people in the corridor of power they are dumb they are dumb ṣé nǹkan tí mo sọ yìí stamp olúwọlé lọ́gbẹ́sì wọn ò kórúkọ kọ̀ọ̀kan sí so please disregard that nonsense now until Tabafu a bá fún wa ní opportunity láti ṣe nǹkan tá a private autopsy private pathology private toxicology why is it why is it so difficult for them to do that why is it so difficult for them to do that they are not signing everything tá a they refuse to sign it and a private toxicology at autopsy they refuse to sign the request wọ́n náà fẹ́ ṣe DNA wọ́n sọ pé jọ́ọ̀jì tó bá tó bá certify DNA wọ́n sọ pé yẹn ti lọ ó ti travel ó di July kó tó dé. Why are they playing hanky-panky with us? Why are they not straightforward? ṣé ní gbogbo nǹkan tó tẹ̀ ń ṣe lásán? honestly akọ̀tún wá justice ni àti rí justice ọwọ́ ìjọba wà nù ikú Mohbad ọwọ́ Elégùṣì wà nù ikú Mohbad ìjọba ọmọ kankan tó pa Mohbad o ṣùgbọ́n Elégùṣì tọ́wọ́ ẹ̀ wà nù ẹ̀ òun ló ṣe cover up because Elegushi is Tinubu's boy without being told ó jẹ́ kẹ́ mọ̀ something is not right what are they covering ọ̀tọ̀ ni Mohbad kú ẹ lọ ṣe investigation ẹ tilẹ̀kùn bẹ̀ Eh, gbẹ́wùn mi tó wà lọ́dọ̀ ẹ̀ twenty four hours forty eight hours seventy two hours àwọn tí ò sí bẹ̀ àwọn àwọn witness lẹ ló ń tì mọ́lé ẹ parọ́ fún Eh, ẹ wá Eh, ẹ parọ́ autopsy ẹ jọ kò jẹ́ ṣẹ́fẹ́pá ti justice it's so obvious ọwọ́ Elégùṣì wà ní ikú Mohbad government gọ́ọ̀mẹ̀ntì wà níbẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ọwọ́ wò síbẹ̀ directly but just because it's a Elégùṣì and Elégùṣì is Tinubu's boy why is it so difficult ọ sọ pé èèyàn kú kí ló difficult síbẹ̀ ẹ wo bàbá tó pa àwọn ọmọ méjì sí ìlú Yíbò yẹn ẹsẹ̀kẹsẹ̀ activist yẹn ti ti dé just because people supported him They brought out his killer, They are killers, the ladies' killers. Why is Mobat's, Mobat's death so difficult? Exactly, sis. We have been vindicated. Mobat did not die a natural death. Elegushi knows about it. That's why the government has so, so much into it. I'm telling you author authoritatively now. Many people that you see that are backing down in this justice for Mohbad, as in our top top people tó ń dá sí fún wa, They told them to step down. ṣé what tí mo they told them to step down i'm not gonna be telling you a lot here. Eh? wọ́n it's tó bá wọ́n ní ní sáyè ayé máa wà sọ̀rọ̀ i'm not gonna be spitting a lot here, eh? but a lot is on happening behind the scene every moves every move See baba Mohbad make One, one boycott any. One disregard any ẹ wá sọ fún mi pé wọ́n pa Mohbad ẹ wá sọ fún mi pé wọ́n pa Mohbad every move tí baba Mohbad make i'm telling you for free now He told máa man wo many people He told mo man ń wo gbogbo yín tó bá sọ pé kí baba Mohbad yes even bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ i'm telling you with my full chest today you all know i've not said this before yes gbogbo yín mọ̀ pé mo sọ eléyìí i'm telling you for free now wọ́n dúró sọ́run bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ni yes wọ́n dúró sọ́run bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ni i'm telling you for free wọ́n dúró sọ́run bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ni sherry i bless the day we went to get that son mo bless ìjọ lomu wahab i bless the day we chose to go with wahab mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín because kò bá má ti ṣe ṣe ká sọ pé àrò owó ta máa san ṣé wọ́n lọ bá wàhálà náà ni yes won lọ bá náà bó ṣe mọ̀ pé àwa tí wọ́n lè àwa tí wọ́n lè buy to their side kò pọ̀ kẹ̀kẹ́ sì lọ bá abẹ́ gbọ́ mi àwọn náà ní bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ sì máa lọ bá èmi sọ lè fún yín sìn for free bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ onídásímọ́ ojú kúrò bẹ̀ ẹ má blame ẹ orí yọmí náà ṣojú lásán ni mo sọ fún yín for free sí torí yọmí bá ní mo parọ́ kó bọ́ta ṣé sínétò pé orí yọmí ni some people were in the political power talk pé orí yọmí náà pé kó drop. Fálànà náà sọ fún náà. Kó tó sick ńkọ́. Yeah, he's sick, but ṣebí ẹ wo ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù. I don't want to talk much. I don't want to talk much. Yeah, because ibẹ̀ lọ́yìn wà, àwọn ló máa lò. Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ is an activist. Oríyọmí is an activist. Our people Ìlọrin padà lọ bá. A lot is happening behind the scene which we cannot be coming out to say. Abikoyeyi, I only bless the day that we decided to go for Wahab. I bless that day. I bless that day. Uh-uh. Oríṣiríṣi tó But in n bá bọ́ta wá sọ̀rọ̀ I a bá sọ̀rọ̀ kó ṣe pé eh, move. a lot of moves a lot of moves even títí dé Abuja wọ́n block ẹni. ẹ sọ fún mi ta lo fẹ́ lọ gbé bámbẹ̀ l'Abuja ẹ sọ fún mi IG Abuja ọmọ Tinubu ni is a Tinubu boy bí akala Hausa ló wà ń bẹ́ẹ̀ sìn àgbékèsì yẹn àníkọ́gbé lọ s'Abuja ẹni tó jẹ́ IG l'Abuja commissioner of police l'Abuja Tinubu boy ni so ta lè ṣiṣẹ́ máa gbé ta lè ṣiṣí máa gbé ẹ sọ fún mi. abeget ta lè ṣiṣí máa gbé IG labuja ẹ confam is Tinubu boy ẹ bá wa sign DNA to go for them to go further for DNA àbíkọ tí mo sọ yẹ yín sign eh. ẹgbẹ́ pathology irọ́ ẹgbẹ́ toxicology irọ́ jáde tán sign ẹgbẹ́ jáde what are they hiding no without without without missing words without the sensible people like us we should we should be able to make the calculation and not fẹ́ DNA Wùmí sọ pé òun ò ní ṣe DNA wọ́n dẹ̀ ní DNA lọ́ọ́ máa fi discover tó pa ọmọ Wùmí lọ ṣe quiet DNA with the directive of Falano, wọ́n dákẹ́ Wùmí sọ pé òun mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ òun ò ní sọ ọlọ́pàá ò pé bàbá bàbá lọ fẹjọ́ dàróṣà gbókùgbókù sùn up to today ọlọ́pàá bẹ́rí wọ́n fi sábẹ́ kápẹ́ẹ̀tì bàbá lòun fẹ́ lọ kóòtù ẹ̀ẹ́dá lòun a lot of things is happening it's so obvious they are covering something it is so obvious very very obvious ṣé wàhábù yìí náà la máa sọ pé wọ́n ti lọ bá ni ṣùgbọ́n àwọn kan wà they are priceless some people are priceless mi rí nǹkan tó fẹ́ fún wọn integrity wọn matter àbíkọ́ yẹ yín integrity wọn matter mo ti sọ fún yín o it is not Wunmi they are shielding ọmọ tó wà lọ́wọ́ Wunmi ló shield Wunmi is nobody Wunmi kọ́ ló shield o ọmọ tó wà lọ́wọ́ Wunmi ṣó ti yé yín nǹkan tó àṣìfẹ́ yẹ káṣírí tú nìyẹn wọ́n mọ̀ pé tí àṣírí bá tú irú ẹ́sà sí máa ṣẹlẹ̀ àwọn èèyàn ò ní gbà ẹ gbàgbé àwọn èèyàn ò ní gbà wọ́n dẹ̀ fẹ́ avoid yẹn wọ́n dẹ̀ ń bo wọ́n dẹ̀ ń bo wọ́n ń bo Elégùṣì náà so ẹ má máa sọ pé Wùnmí ló ń protect ọmọ ọwọ́ Wùnmí ló ń protect am I communicating it's so obvious a lot of lies we are just surrounded by lies wọ́n dẹ̀ ń pa fún wa ìtòrí ẹ̀ ló ṣe máa ń dùn mí tí bá ráwọn ará Instagram especially tọmọ ma attack bàbá yẹn don't you know where to put your energy to ṣé bàbá Mohbad ló ṣẹ̀yìn ni aláwa justice ẹ̀yìn attack bàbá Mohbad ẹni tọmọ ẹ kú ṣé òun ló jẹ́ kẹ́ attack ni àbí àwọn gọ́ọ̀mẹ̀ntì tó fún yín ní fake results Government tí ò ṣe nǹkan tó jẹ́ kó ṣe ìgbà tí Mohbad kú ẹ máa àtàkì bàbá Mohbad mo ti sọ fún yín gbogbo ẹnikẹ́ni tó bá àtàkì bàbá Mohbad tí ò dẹ̀ jẹ́ pé bàbá yìí ok bàbá Mohbad ló ṣe nǹkan tó ṣe àbí kí lọ́lọ́pàá ṣe tán ṣiṣẹ́ wọn abẹ́ get mi ni ẹ máa máa àtàkì bàbá Mohbad Elégùṣì Tinubu ago bàbá Mohbad jù ìwọ ni nǹkan kò gbọ́dọ̀ ṣe bàbá yẹn because mo ti gbọ́ gbogbo plan ìwọ èyí mo nǹkan kan ti jáde sí mi lọ́wọ́ bàbá Mohbad go mọ̀ mo ń dé ẹ lọ ṣe nǹkan tẹ́ bá fẹ́ ṣe káyé yín wá bàjẹ́ sórí íńtánẹ́ẹ̀tì. It is so obvious. Okay, ó níyàn fifteen one nínú ilé ká má rí èèyàn kan tó máa sọ̀rọ̀ tẹ́ bá bí gbogbo wọn wà máa gbọ́ mi ìsínbẹ̀ ta ni mo jókòó sí èmi ò rí ìta ni mo wà èèyàn fifteen ṣé bẹ́ẹ̀ la ṣúdà fẹ́ ló wò mọ̀ nǹkan tó ṣe wù mí ni. Zalata fẹ́ lọ́nà ohun ọmọ kan tó ṣe Mohbad ni gbogbo àwọn tó lọ síbi tó kú Mohbad ṣé wọn mọ nǹkan tó ṣe Mohbad ni kí ló sì gbogbo ọkọ̀ ìdákẹ́ ọ̀lọ́fẹ́ sọ ni ókè wọn síbẹ̀ ìgbà tí Mohbad kú wọn mọ nǹkan tó ṣe Mohbad kí ló sì gbogbo wọn ṣe máa yí push pé justice for Mohbad ókè wọn sọ pé bàbá fẹ́ property ni bàbá wa kí ló kọ́ ọlọ́pàá pẹ̀lú pé bàbá wa property ẹ jẹ́ investigation ikú tó pa bàbá property a lot is happening bọ̀mọ̀ rẹ̀ pé bọ́lá ibi bọ́lọ́run bá ń jí ọlọ́run táyé bá ń jí ayé àwa la máa lékè justice yẹn a máa gbà ẹ jẹ́ ká dúpẹ́ náà pé àfi gbogbo ẹ̀ ṣe bẹ̀rẹ̀ kẹtẹ̀ nìkan náà tọ́lọ́run tún tì wá pé ká lọ gba san kárí bẹ̀rẹ̀ kẹtẹ̀ náà la dúró de báyìí bẹ̀rẹ̀ kẹtẹ̀ dúró de ten weeks ipe result máa jáde ok result wá eventually jáde bẹ̀rẹ̀ kẹtẹ̀ ò sọ̀rọ̀ mo sọ fún pé bàbá pé kẹtẹ wọn pè wọn lẹ́ẹ̀mẹ́ta wọn náà máa get back sí wọn they need wọn pé bàbá but we are not faulting anybody because that is Nigeria for you nǹkan tó fi ń jẹ́ activist nìyẹn àwọn pípù ìlọyìn lọ bá so wọn máa ń fọwọ́ wé ọwọ́ ni bí Falana ṣe sọ fún Oríyọmí ìjọ sí abẹ́ gbọ́ mi I have always been there for you this is the time to be there for me drop that case Oríyọmí máa listen because Falana ló ń lò so please I don't want you to blame them that is Naija for you that is the shithole country you call Nigeria that is it for you ó ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ property báwo tó bá yẹ kó investigation on the floor. wọn fẹ́ wá kú tó pa Mohbad kí ló kọ kú tó pa Mohbad bàbá ń jà sí property kí ló kọ ikú tó pa Mohbad pẹ̀lú pé ẹ wọ́n wá ikú tó pa Mohbad wọ́n béèrè DNA all those things are part of investigation ẹ̀yin olórí burúkú illiterate tẹwa Nàìjíríà àbí kan tí mo sọ yẹ yín tó bá pé they really want to go into the investigation gbogbo excuses tán fún ẹ is no excuse police man, wà focus ni láti wá nǹkan tó pa bọ̀bọ̀ yẹn but they can't they curse because they know a, a big, a big Ashiri Batsuni. Àbí nǹkan tí mo sọ yé yín? Everywhere tí bàbá yẹn ti mo everywhere ti baba yen today, de ibi tí tẹ́ èrò pé bàbá máa dé gan, tó ti bàbá yẹn but gbogbo ẹ̀ ń voicemail ni. àbí kan tí sọ yé but bí n so sọ i'm not telling you this to lose hope we are not losing hope àbí kan yé we are not losing hope we are not backing down until we get justice àbáṣe ọmọ sọlọ náà ni this is how we are gonna be talking about it am i communicating Am am I I sharing ẹ má Am I sharing ẹ má If ipa wa active lásán ó ń jó wọn lára ó ń pawaku, because they never expected ipe ama we are gonna end like this we are gonna get justice Am I worry Me mọ fẹ́ dé láyé we are gonna get justice that is the reason for baba coming out to talk all the time ṣé kò that is the reason for baba going to to to to going to medias to talk media houses Abiko kò we will get that justice mélòó mélòó la moto imapa. it can happen to anybody i keep on telling you ẹ má sọ pé torí mo mọ Mohbad rí kò lè mo béèrè lọ́wọ́ gbogbo yín ni ẹ wo gbogbo àwa tá bẹ̀rẹ̀ justice ẹ wo gbogbo àwọn celebrity yẹn why are they keeping quiet why are they not talking again Bella Shmurda update gba station local lọkọlọ reporter why is he not talking again why is Olantan quiet Why is everybody quiet? alágbọ̀n tí bàbá lọ Sam Larry wá síbẹ̀ kí ni Sam Larry wá ṣe ń bẹ̀ wáyé tó yẹ pé jọ́tọ́ ní kí bàbá wá lọ ní kí Sam Larry wá síbẹ̀ wáyé tó jẹ́ ká mọ̀ Sam Larry lọ síbẹ̀ kí ló fi ń bò kí ló fẹ́ kí plan pẹ̀lú Sam Larry they want to frustrate us they want to make us give up why tó jẹ́ pé ṣoṣù you should all know something is happening wọ́n ní your kú ẹ lọ́ máa wọ́n suspect She prime boy wà ní bẹ́ẹ̀ gbà Eh, kú ni. ẹ mú Wùnmí ẹ mú dàrú ṣàìbámà ẹ mú àdúrà ẹ lọ mú prime boy you, you all should know that something is fishy a lot is happening behind the camera they are really trying out struggling to cover a lot ó ṣe jẹ́ pé Mohbad kú Karimo sáré mu lọ sí American embassy pé kó lọ ó fẹ́ lọ sí America Mohbad ò tí ì pọ́ṣù kan tó kú kò tí ì pé eight days tó kú mu lọ sí embassy pé ó fẹ́ gba visa láti lọ America are you not connect, connecting the lines are you not eléyìí ni màá advice gbogbo yín tẹ̀ ń wò mí lọ́sàn-án please trust nobody ìyàwó tó fẹ́ don't trust her ọkọ tó fẹ́ don't trust her kò sẹ́ni tí ò lè gbà at any given time àbí kò yẹ yín kò sẹ́ni tí ò lè at any given time Mohbad finúwẹ́nu ó jẹ́wọ́ di trust àwọn tó surround ẹ̀ ó jẹ́wọ́ Mohbad lọ fi ṣe nǹkan ètùtù ṣùgbọ́n àṣírí wọn ni bo. ẹni tó do dún ẹgan má trust ẹ ni ò bá máa leader, ẹ kàkà kan lead ẹ wọ́n attack bàbá tó ń lead ẹ wọ́n ṣe oríṣiríṣi fún gbogbo àwọn ọ̀rẹ́ yìí àárí wọn ní inquest ó ti show pé wọ́n fẹ́ wọ́n fẹ́ justice now ó ti show pé wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọn kàn dákẹ́ and do we blame them no it's the system of Nigeria it's so sad. It's so sad. It's so sad. Hmm. It's so sad. <laughs> exactly. They use Mubad as a sacrificial lamb. They used him as a sacrificial lamb. Ó pèèyàn partner ẹ̀ tó ní òbí ọmọ ọwọ́ ẹ̀ fún. Ó wá lọ́mọ yẹn ń birthday. partner ẹ̀ ó yí bí six months ó kú nìyà bí seven months ó wá náà ṣe birthday fọmọ tó ń ṣe táàtà tí ò ti rìn ọmọ tó yìí ń rá ó lóun ṣe birthday fún olórí burúkú ìyá Mohbad náà ìyẹn náà bẹ̀rẹ̀ sí ní mu cocktail ẹ̀dẹ̀ náà nífẹ̀ẹ́ ọmọ yẹn girlfriend ẹlòmíì kú kan boyfriend e kú gan ti le ì lè jẹun fódìndí oṣù mẹ́ta ti tí ì mọbi tára òun kù sí lẹ́yìn ọdún kan Mumi have the effrontery ẹ wá sọ fún mi pé bàbá Mohbad ti ń kọrin kiri ṣé lórí burúkú nìyẹn ni ayé yìí fẹ́ bàjẹ́ ni ṣé bàbá Mohbad ló ń dó Mohbad ni ṣebí Wunmi àti Mohbad ló ń dóra wọn ṣebí Mohbad ni Wunmi àlẹ́jì pé òun bímọ owó òun fún wáì tí o tiẹ̀ fún ní respect yẹn ìgbà tó máa gbé wá láti hospital náà wọ́n jù sábẹ́ staircase wọ́n sọ di gígẹ́dú wọ́n sọ dàpọ̀ ráìsì tó ń jù sábẹ́ ilé kẹtì ẹ̀ má lè fún ní last respect ẹ wá ní gbogbo yín ẹ̀ ní ṣẹ̀sìn mi ti mo mi mọ babaláwo yín mo mọ mo mọ àfà yín mo mọ pásítọ̀ yín Wùnmí látòrí ẹ títí de gbogbo orí àyín tẹ wà nù léyìn ìgbà tí mo bá dìkù ẹ máa ṣe ẹ̀sìn ẹ ní nísìmí ẹ máa kọjú ìjà síra yín ẹ takora yín ìyá tó pa ọmọ ẹ̀ ní school ìyá yẹn wà ń coma up till today olórí burúkú ya Mohbad cocktail nílùwèrè mọ kiri àṣírí abiagba tó pera ẹ̀ lábiamọ knife that called herself a wife ṣó jẹ́ kó tiẹ̀ fún ẹ ló ń jẹ́ kó lọ lẹ́nu ẹ ìyá Mohbad olórí burúkú tó ń tọmọ àlè tó lóun ń tọmọ ọmọ ṣé blessing ò bímọ ni àbí tá a bá rọmọ rí ò rọmọ lẹ́yìn adìyẹ olórí burúkú ṣójẹ kó ń jẹ lọ lẹ́nu ya Mohbad ta ni ò bá gbẹ kó wù kó wù kó gbẹ kó gbẹ kó torítorí ó wá mu cocktail nígbà tó mu ẹ kú ó wá ń kọrin àìyé iye wèrè wá ń fò wèrè ń nọwọ́ ṣòro bá wa fọ́ fún yẹn ni ìwọ lọ ń dìtẹ̀ pọ̀ pẹ̀lú àwọn tó pa ọmọ ẹ̀ o lọ ń fọwọ́sowọ́pọ̀ ta ni ò bá jẹ́ ọ̀tá Wùnmí dè ní kó máa sọ fún mi pé fẹ́ until tó bá sọ nǹkan tó ṣẹlẹ̀ sọmọ mi ìyá Mohbad mo bí ẹ̀ dàn mo ní ṣòtí ẹ̀ bá wa bí Wùnmí pé kí ló ṣẹlẹ̀ ní last minute tí Mohbad kú báwo ló ṣe kú ó máa sọ̀rọ̀ sí i àbúrò ẹ̀ tó béèrè gan wípé báwo laṣọ ẹ̀jẹ̀ ṣe jẹ́ oníkọ́ máa sọ̀rọ̀ síbẹ̀ yẹn àwa tá a mọ Mohbad rí ṣé mo mọ Mohbad rí ni gbogbo àwọn tó ń wò mí mo mọ̀ pé paraventure wọn súnmọ́ Mohbad rí wọn rí rí gan ó jẹ́ kó ń jẹ́ kan lẹ́nu ìyá Mohbad ni ṣùgbọ́n òun ló kọ́kọ́ gbé kọ́ọ̀pù kọ́ọ̀pù cocktail olúwa olórí búkọ́ ló fẹ́ fún òun gbẹ wọ́n máa yọ ẹyin ojú ẹ̀ méjèèjì ni èmi tí mo sọ bẹ́ẹ̀ fún ẹyin àfi kó ya kókóró mi tó ń gbé yẹn cctv mi inú ilé ẹ̀ ló wà ta ló ń jẹ òbá kan lẹ́nu ẹ̀ wọ́n gbé cocktail fún wèrè mú wọ́n wá ju olórí búkú sí kitchen ibi tó bìlọ́ǹgì sí náà nìyẹn ẹ bá mi bìyà Mohbad òun àti Wùnmí ò rẹ́ látàárọ̀ ọjọ́ kan dalẹ́ rí ìyá Mohbad àti Wùnmí ò rẹ́rí gbogbo sudden friendship yìí kò yé mi ìyá Mohbad àti Wùnmí wọn ò rẹ́ látàárọ̀ rí last minute débi pé tí ìyá Mohbad bá lọ sínú ilé tó bá lọ sí Lẹ́kí lọ kí wọn Wùnmí máa mú Mohbad kúrò lé ni wọ́n máa lọ sun apartment tó ń sùn yẹn wọ́n máa fi ìyá Mohbad sílẹ̀ bẹ́ẹ̀ yẹn máa ní kó má tọ́ generator fún un inú òkùnkùn obìnrin yìí máa sunkún ó máa sunkún ni. àbẹ́ ẹ̀gbọ́n mi ni. Yeah. <laughs> mi ń pọ̀ lẹ́yìn ìsìn títí tí Mohbad fi kú wọn nífẹ̀ẹ́ ara wọn wọn nífẹ̀ẹ́ ara wọn ẹ̀dẹ̀ lọ kọ́ sílẹ̀ lẹ́ni o ìyá Mohbad ní ká máa wùn mí mo mọ bí wùn mí ṣe fẹ́ bo ìyá Mohbad lẹ́nu tó ìyá Mohbad ní ká máa wùn mí ẹ̀yin pé Kàrímọ́ náà sọ ó ní tí ìyá Mohbad bá lanu ó láyé wùn mí máa bàjẹ́ ni ìyá Mohbad ní ká máa wùn mí ẹ lọ kọ́ sílẹ̀ mi mọ bọ́ẹ̀bù tó lè fún ìyá Mohbad inú ìyá Mohbad ò yọ sí inú ìyá Mohbad ò yọ sí wùn mí tínú ìyá ba bá yọ sí Wùnmí ni kò ní bá Karimo ṣe kò ní bá Karimo ṣe inú ìyá Mohbad ò yọ sí Wùnmí ìgbà tí Mohbad wà láyé ẹbí àwọn tọjọ ń gbèsè tí ìyá Mohbad bá ti dé báyìí apartment lọlọsùn nìyẹn ìyá yẹn máa wà nulẹ̀ wọn ní kò ní fún lóúnjẹ ìyá Mohbad máa sunkún sunkún ẹbí ìyá Mohbad ti bá ń parọ́ ìyá Mohbad tó wá di bẹ̀sí Wùnmí tó wá di pé Wùnmí <laughs> ayílálẹ̀ o they are never friends bàbá tó antagonize lẹ́ni ìgan bàbá ìgan ló máa ń pẹ̀tù sí wọn nú pé kán má jà bàbá Mohbad just because of ìjẹkújẹ ṣàlè blame ìyá Mohbad náà ni ẹ mọ̀ nǹkan tó sọ fún ni ẹ ti lose ẹ ti lose ọmọ kan ṣe tún fẹ́ lose mí ni ẹ pé tẹ́ bá sọ̀rọ̀ ẹ pé tẹ́ bá sọ̀rọ̀ wọ́n tún máa mú àwọn méjì tó kù wọ́n mú dàróṣà wọ́n mú àdúrà wọ́n pa wọ́n that is why she is keeping quiet mo dẹ̀ ń sọ fún yín lèmi tí n bá wà ní ṣù sí ìyá Mohbad sẹ́ẹ̀ kó jẹ́ bí mi ló ṣe ìṣẹ́ yẹn èmi ni máa mú fún ọlọ́pàá because my conscience will haunt me for the rest of my life but I don't know why they are so comfortable to keep mute despite the fact pé ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. àbọ̀wọ̀ mi ò yé yín àbí kan tí mo sọ yé yín gbogbo àwọn tó ń wò mí ṣá mọ Mohbad rí ni àmọ́ Mohbad rí náà.